حبيب الله عليه وعلى نبينا أولا أوصيكم بتقوى الله عز وجل قال سبحانه ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فإن تكفر فإن لله ما في السماوات والأرض وكان الله غنيا حميدا إخوة الإيمان والإسلام العيد في الإسلام مشعر من مشاعر الدين الإسلام الثانية للمسلمين عيدان اثنتان لا ثالث لهما شرعا وهما عيد الفطر الذي ياتي بعد تمام الصيام شهر رمضان وعيد الاضحى التي يتزمن معها باقي مناسك الحج لقد ثبت من حديث الذي أخرجه أصحاب السهاء بسبب عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لما قدم لمدينة وجد أهلها يحتفلون بيومين فقال لهم لقد ابطلكم الله تعالى بهما خيرا منهما يوم عيد الأضحى ويوم فطر وما شرع عيد الأضحى إلا لعدة المقاصد وهكم ثانية التي أسأل الله تعالى أن ينفعنا مما في هذه الخطب من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليهم أدركوا الله سبحانه وتعالى ọba tí ó kádàrá ìfẹ́kù èmi àtẹ̀yìn ìgbà tìtò yìí òun náà lọ́ba tíjọ ti tọ́ ní sọ́mà àtìlẹ̀ láàṣẹrí ṣẹlẹ́wọ̀n fi múlùkì ọba tí ó sọ̀rọ̀ fúnfún níbi ìjọlọ́lá ìjẹ́ ìlú kàpá lórí gbogbo tó bá kódà gbogbo téèyàn lè sọ pé ṣe agbàwí pé ẹni ní kàpá lórí ẹni ṣe ni ọba tí ó nínú iṣẹ́ rẹ̀ kò nínú ìròyìn tá a máa fi ròyìn ọba dáadáa wa bẹ́ẹ̀ ni orúkọ orúkọ tí ìtẹ́ni lẹ́tọ̀ọ́ sí láti jẹ́ ní sọ́mà ní àbínílẹ̀ làmẹ́lẹ́kù muqarrab wàlà nàbí yìí mursal. ó rà ìbá àjáde náà nìkan tó wà sọ́kàn àmàlàyíkà òsì kankan tó lè bọ̀bọ̀ abẹ́dà kẹgbẹ́ ní gbogbo ẹ̀ àgbẹ̀jámúná fi húnà àdánwò tí máa káyà tí máa fi mú nǹkan mi ṣẹlẹ̀ ọba abẹ́dà máa ti ṣẹlẹ̀ sí wa. bẹ́ẹ̀ la ń jẹ́rìí pàdánù Muhammad ìṣẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ẹrú sí ṣe ìbíṣẹ́ rẹ̀ sí ni. Allah subhanahu wa ta'ala ó rán láti wá jíṣẹ́ kan ìfún wa wàbálàgbà rìsáàlà bẹ́ẹ̀ ní tẹ́yà náàbí kí àtọ̀lọ̀ ọlọ́run ọmọdé gbogbo gbogbo tẹ́yà bó ṣe dáa tó níjọ́ tó bẹ̀rẹ̀ tẹ́yà káàrẹ́ lòmí ìṣẹ̀lú ẹ̀ omi kẹsọsọ náà láàárọ̀ ó mẹ́wàá náà bí ṣe ṣáájú tó bọ́ bá aláàárọ̀ wa ó pa mẹ́bí tẹ̀lé wa ó pa mẹ́bí rìsáàlà wà iṣẹ́ náà ọmọdé gbogbo ti bọ̀ wa bó ti yẹ kó jẹ́ náà yẹ kó jẹ́ àwọn àgbàdìṣẹ́ yẹn ṣe yẹn pẹ̀lú sí ọlọ́run ṣe ìdíṣẹ́ rẹ̀ sí ni ìṣẹ́ àtọ́là tó rà jẹjẹ tán kó máa bá nẹ́bùwà Muhammad àwọn aráalé rẹ̀ àwọn ẹ̀yìn ẹ̀rù ti ọlọ́run mo kí wa kú ọdún eléyìí tó jẹ́ nínú àwọn ìlànà àwọn àmì ẹ̀sìn tó tóbi eléyìí fi sin àbí ẹ̀dá àbí ìlú pé ìlú ìlú mùsùlùmí ni òun náà rí pé yàtọ̀ ìlú náà bẹ̀rẹ̀ ìlú islam ẹ máa rí wọn lẹ́ni tí ó máa dunnú lẹ́ni tí ó máa ṣèjọ́sìn lẹ́ni tí ó máa sọnú eléyìí tó jẹ́ ọdún tọ́ba Allah subhanahu wa ta'ala tó ṣe lókun fún wa ẹ̀yẹ rúfin ọlọ́run àríṣẹ́ ìlú làbá eléyìí tó kọjá yìí tó jẹ́ pé òní ni jọ́kẹ̀ẹ́ta ọdún ádìlá yàmà yàmà tẹ̀sírì

tẹ́ ẹ ti wá rọrùn gbà tí mo torí ẹ̀ wọn. abẹ́ àdáwò tí máa mú yẹn kúrò bẹ́ẹ̀ abẹ́ wa. ẹ̀yẹ ọlọ́run a lè béèrè lọ́wọ́ wa a tún lè rán wa létí pé ní bá ní ẹ̀yìn kí ló fà á tí tó fi ṣe ọdún àbá ọdún yìí tó fi lè fi fún wa tó fi sínú ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n máa ń pera wọn lẹ́lẹ́sìn láyé lónìí ẹja ọ̀gá láìrẹ̀ ẹgbà yìí pé wọn kì í tó kó òtẹ̀ lábẹ́bí wọn tọ́bátẹ̀ lábẹ́bí wọn àbárí nínú wọn tí ó máa ṣe ọdún ìbìlà àdáhá bá a ṣe ń ṣe yìí amọ́tẹ̀rẹ́fẹ́ wò tẹ̀lé àmọ́ ọmọ nípa ìmọ̀ra rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala ti sọ fún wa ní sọ́tọ̀ alẹ́mọ̀rọ̀ inna kana Ibrahima yahudiyyan wala nasraniyyan walakin kana hanifan musliman wa ma kana minal mushrikin. ó ní Ibrahim àtẹ̀rí yẹn non a Jew public Christian walakin ṣùgbọ́n bẹ́ẹ̀ hanifan musliman is kódà gan ẹ létí ṣàtúnṣe rẹ̀ gbogbo àwọn tó ń pè lẹ́lẹ́bọ ìyẹn túmọ̀ yìí pé tó bá ká nẹ́bí Ibrahim nígbà tó fi wáyé àlẹ́ ìwà alánàbí iná abdul salam tí ó jù nígbà tó fi wáyé tí ó nàkọ́ra lẹ́yìn ìgbà tó lọ pé tó lọ pé Ibrahim àti wọ́n Musa salam àti wọ́n tẹ̀lé Isa salam wọ́n ìtú òkú tẹ̀lé ojú pọ̀ náà wọn ò nánà mí ìṣíwọ́ tẹ̀lé kọjá àlànà tá a gbé ànábì Ibrahim tá a gbé sí lọ abẹ́ Allah subhanahu wa ta'ala ọba tó tẹ̀lé àtẹ̀yìn tó ń sọ kankan rè jọ ìbàlẹ́jọ́ aburú tí máa káyàn tẹ́ máa fi jáde kó máa sẹlẹ̀ sí wa ọlọ́run wà ní ibi tẹ̀kù ọ̀lọ́ ń kí wa nílò àtẹ̀mí ara mi pé ìpáyà ọlọ́run dọ̀wọ́ wa torí pé ta'ala ìpáyà ọlọ́run gbogbo ẹni tí bá páyà ọlọ́run yóò láti orí láyé yóò fún aláṣẹ yọ kí ni ń pè ọlọ́run òun náà lè ọba dẹ́dà lórí tó wù àbí èèyàn ní pẹ́sẹ́ ti ń tẹ̀lé ọlọ́run gbogbo nínú gbogbo ọba ọba ọmọkùnrin lábàáyọ abẹ kójọ fún wa ọlọ́run torí kí ló fà á tọ́ba dẹ́gbà fi ṣe ọdún ìbìlà àdá tó ṣe lópin fún wa ó láti mọ̀ yìí pé nínú àwọn àmì tó pàtàkì táàfin máa mọ̀yàn ní mùsùlùmí táàfin mọ ìlú ìṣe ìlú dẹ́ẹ̀rí ádàtà àwà àbí níbo ní ìlú mùsùlùmí ni wọn ni àrí pé ń dẹnu ṣe sí anábọ̀ Muhammad ní súnà rẹ̀ tó bá fẹ́ rán àwọn ọmọ ogun láti mú ìsìláàmù lọ sílùú kan tó bá rí pé o fẹ́ gbà yóò ní ẹwà o wọ́n tó di pé ẹ dàlù wọn àbí yóò di pẹ̀lẹ́ òtúká àbí yóò fẹ́ di wàhálà láàrin ẹsẹ̀ àti ètò àwọn kankan o kí ló ní kí wọ́n ṣàkíyèsí yóò ní kí wọ́n tún jọ mẹ́ta ẹwù òlú yẹn tí ẹrí mànára asọ́rọ̀ mọ́síláṣí mbẹ̀ mẹ́sìk tó wà mbẹ̀ ẹlẹ́kẹta ẹlẹ́kẹjì bẹ̀ ẹ ṣàkíyèsí àdúgbò yẹn ẹgbó ńjọ mẹ́ta tí wọ́n pè wà ní wọn ní pè wọn. ìyẹn ni pé bọ́mà ti pè wọn ọmọ ìtọ́lù ìlú Islam ni ìlú tẹ́ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlú tẹ́ pè wọn lórí ọ̀nà tọ́lọ́

ó pọ̀ àṣà tó wọlé ní ẹ̀sìn wa àmáwà kọ́wà kò wọlé torí pé ẹ̀sìn ni òun ká sọ pé gbogbo ọdún tó bá bá ní láyé là máa bá ní sí lára rárá ẹjá dá padà ẹ má jẹ́ abá wa rẹ̀ kí ẹ̀ sọ gbogbo ọdún wọn bá yàn láyé tó bá ń bọ̀ fún ni wọ́n bọ̀ fún wọn sọ gbogbo àbí sáfà wa awa sọmọmọlì fi ọlọ́lọ́kùn máa bá ó ní bàtà nàbì sí àtọ̀lọ́ ọlọ́kùn máa bá tó dé mẹ̀dínà anábì gbá àwọn ará mẹ̀dínà àwọn house at azorat ó dà ó bá yẹ̀wù ní ó mẹ̀dínà bẹ́ẹ̀ ló bá ó wá rí pé wọ́n méjì kan tá máa fi ọdún ọdún ẹ̀rí pé gbogbo ẹ̀mí àlẹ́yìn náà ó dọ́wọ́ wa àtẹ̀sẹ́ gbòógì kùfà ká máa kọ́sí àwọn kékeré káfọ́tà mìlẹ́kìtà alákùnrin àyádá obìnrin ìbàdà gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọdún tó ní í ṣe pẹ̀lú ìjọsìn agbọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ó dà gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ìṣe agbọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ máa ń tàṣàgbà àbíkọ́ torí gbogbo ẹni bá ó gbèdìdì sí ọlọ́mọṣálà Ànábì sallallahu alaihi wasallam èsì tí ó sọ fún wa tí Ànábì ń sọ fún wa ìyọ́nà náà kó máa bá ó ní ọlọ́ọ̀ba láti fi ọjọ́ méjì pààrọ̀ fún iṣẹ́ lóore ajẹ́pẹ́ gbogbo tẹ́lẹ̀ pè lọ́dún láyé whatever eléyìí táwa mọ̀ nìyẹn àìmọye orílẹ̀-èdè ayé tí wọ́n máa ń ṣe they celebrate a lot of festival there whatever carnival you may call it is out of Islam wọn ò recognize rẹ̀ má dàgbọ́ má sì tẹ̀lé kódà bẹ́ẹ̀ bá bàbá rẹ̀ ẹgbẹ́ wọn wọn ọdún kan lóṣèlú èmi ti fẹ́ yí ìbìlà àbá mo ti fẹ́ yí ìbìlà wọn ti fi èyí méjì tó lóore ajẹ́pẹ́ méjì nìyẹn láàfáàlì sálẹ̀ ọmọ kò sí kẹta rẹ̀ kò sí kẹta rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala àtúnyẹ àtẹyìn ó mọ̀ ṣàwọn adúró ọlọ́m ẹjọ́ àwọn àkíyèsí ó pọ̀ mẹ́ àtàwọn eré eléyìí àlè kàtà ẹwọ ọjọ́ kí wọ́n tó bí wa nígbà táwọn èèyàn ti ṣe Islam tẹ́lẹ̀mí mọ́ wa ẹwọ ọgbà táwọn èèyàn lé padà kí làwọn reason àwọn wisdom behind it táyì pé àtàdúrà àtàǹṣẹ́láì àtàǹṣàwọ̀ ká tó bẹ̀rẹ̀ sí pé gúnra wọ́n ní ká mọ̀rọ̀ kó lára wa ká tó bẹ̀rẹ̀ sí gúnra wọ́n júwe àwọn àdájọ́ tó ní í pẹ̀lú ẹran gbogbo ìyẹn bọ́ọ̀lù láti gúnra wọ́n júwe rẹ̀ fún wa wọ́n náà wọ́n júwe rẹ̀ débi pé irú ẹran ìwé lágbọ́dọ̀ pa òsì bí ẹ̀sìn tẹ́ ti lórí báyà àti Islam alhamdulilayi ní ẹ̀mẹ́tẹ̀ Islam ọ̀pẹ́ ni fọ́nà lórí ìdẹ̀ra tó ṣe fún wa lórí kó ṣe wá ní mùsùlùmí abẹ́ aláàkójọ mẹ́ta lẹ́kọ́ dáadáa wa ẹ̀yẹ́ rẹ̀sìn ọlọ́m nínú àwọn ìwòye eré ìta àwọn eré pápá ẹ̀dà torí ẹ̀sìn fún wa òun náà ní pọ́pẹ́ jẹ́ kámẹ̀ yìí pé láàmà kọ́sìnù wàhíkẹ̀mù àwìn náà nínú ẹ̀ èèyàn òfin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ bá wọ sẹ́dẹ̀ ọba abẹ́ta fẹ́ ká máa yè ó fẹ́ ká máa létí ọmọ owó lè wọ́n máa ń gbà fi sacrifice life rẹ̀ báwo la ṣe gbọ́dọ̀ ṣe parada báwo la ṣe gbọ́dọ̀ fi yá eléyìí ló sọnù láwùjọ wa lónìí àtàgbà àtọmọdé àṣetá láti sacrifice anything whatever anything whatever gbogbo téèyàn bá ní àwọn èèyàn ṣetá àti ìpínlẹ̀ fọlọ́ kódà táwọn ọ̀rọ̀ bá fẹ́ ṣe nǹkan torí sọlọ́ wọ́n ṣetá láti di àwọn àbá àṣẹ ẹ̀dá tó ti bá ṣe báyìí tó tẹ́gbọ́n sọ fún ìyàgbé kó wá lọ mọ́kà yóò wá wò ó gbé mọ́kà lẹ́nu ìfẹ́ ọlọ́wí lọ sí ọ̀sùn dàlálẹ̀ wá owó nǹkan tí bá dé ní owó fún mi kéèyàn fẹ́ sọ wá ájì ọmọ ẹwà tó wà mẹ́mọ́ wọlé dáadáa ọlá àwọn náà máa ṣe lé wọn ó ti yé kéèyàn tó sọ adẹ́rìsẹ́ agbọ́dọ̀ sáníyàn wá ṣe wípé tala fẹ́ bá sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala man dhalladhi yuqridu Allaha qardan hasana fayudha'ifahu lahu adha'afan kathira tàlẹ́ni fẹ́ bọ́lọ̀ sọ Allah fẹ́ bá sọ̀rọ̀ tó bá bẹ́ sacrifice ẹni tí ìyáwó yìí pété ń tọba Allah subhanahu wa ta'ala àwọn àrí àwọn àpẹẹrẹ tó tóbi àwọn ẹ̀kọ́ tí ò ṣe afọ́bára Ismail alayhi salam ọlọ́run iṣẹ́ àtọ̀lọ́ ọlọ́kùnrin bá àmì ìjọba lẹ́bi wa ẹ̀yẹ rúṣin ọlọ́run òtítà ti sùn máa gbogbo bàtà bá ń sọ̀rọ̀ nípa ìdò làádáha láàbùdà lánàá ní ní Ibrahim wa Ibrahim dada wa yìí pé ọmọ ọba ló sẹ̀mí ayé wọn wa ojú yìí pé you cannot achieve higher level either in this life tí a bá pé èèyàn tó bá ní méjọ jẹnẹra kí láti méjọ jẹnẹra ẹ lọ wọ àwọn series of exercise series of calamity series of challenges tó pàṣẹ kó tó di tèmi jẹnẹra gbogbo aláwọ̀ láyé náà olórí orílẹ̀-èdè lánàá Muhammad Buhari wa imawula ọlọ́mọ ìkàrọ̀ àtà ọlọ́mọ tàbá tẹ ẹ wo jọ́jọ́ bá wọ́n kú láyé àwọn tó gbé séjì kàkọ́ tó gbé sínú sàárè gbogbo all the students are generals kì í ṣe pé nkankan wọ́n mọ válù rẹ̀ pé àpáàtì kó dó lórí orílẹ̀-èdè a general always in general ó bà wọ́n nígbàgbọ́ bí wọ́n bá bá lè kí á mọ́ ọlọ́run ó jẹ́ general jẹ́ mùsùlùmí níbi tí ọ̀rọ̀ yẹn tó pàtàkì dé níbi tẹ́ ẹ ti rí tí wọ́n bá fọwọ́ gún agbófinró a higher soldier rank whatever navy ni air force ẹgbàá yìí torí kì í ṣe pé torí you cannot be sọmọ tó pa sùn ó fẹ̀ ní rẹ̀ lẹ̀ ó fi àlàáfíà rẹ̀ lẹ̀ lẹ̀ ẹ wo gbà tí wọ́n ṣe kéèyàn lọ nba ní jáde kó lọ ká Kaduna lọ wọ́n sí ìṣẹ̀lẹ̀ mbẹ́ ọmọ ká bẹ́ẹ̀ ó jọ ọmọ tà lókun dáadáa wọn ọmọ náà tí wọ́n sínú àwọn tó ṣàfihàn nígbà tí gbogbo ọmọ tó wà ń bẹ̀ ọlọ́ màmá rẹ̀ jẹ́ wa ní nǹkan bíi

ìyẹn túmọ̀ sí pé Khalilu Rahman Ibrahim arim salam ó tó ti pọ́lọ̀ sọ pé lágbájá mo yàn láàyò iṣẹ́ ló ṣe iṣẹ́ ni kí ni iṣẹ́ lànàdé Ibrahim iṣẹ́ iṣẹ́ lànàdé Ibrahim ṣe kó tó fà á tó bá wípé wà sákàrọ̀ wọ́ọ̀wọ̀ Ibrahim kótó di sáà lẹ́nu wa ìṣe àtọ̀lọ́ ọlọ́run kó bá bá ẹjọ́ sáré ṣe bùkọ́ ọ̀rọ̀ ìdí ẹ̀ ló bá ṣe compare and contrast all comparisons between Ibrahim alayhi salam and nabi yina Muhammad sallallahu alayhi wa sallam anabi wa alayhi salam ó bí ma ó sọ ma lórí kiri Ibrahim sáàdàgbé torí kí ló fi sọ ní Ibrahim ìyẹn ni tí wọ́n bí ma lóru àná fún ó dábàá síláṣí láàárọ̀ ọjọ́ kejì ó lọ́mọ fún mi lọ́mọ lánàá mo ti sọ ló kọ bàbá mi Ibrahim àwọn sàhábà rọ̀wánà láàrin wọ́n tó wọ́n bá nẹ́gbà Muhammad wọ́n ní rẹ̀ ṣe ọlọ́ àmọ́ bá àti mẹ́kí ọ tàbátẹ́fẹ́ sàlátù fún ọkọ̀ bóòlá ṣe ṣe ẹgbẹ́ ọmọ sọ pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali gẹ́gẹ́ bọ́ kẹ́mi àtàwárá alé mi bó ṣe kẹ́ قال لا تقدوا إذا لقد جاء من حديث الذي أخرجه الشيخان البخاري ومسلم في صحيحهما بسبب عن جندب البدالي وكذلك عن عمرو بن عاصي وكذلك عن عبد الله بن مسعود رضي الله عنه اجمعين اما جيتي اما تتا تا كو هو بابي سي وا وغيره اتمي بيا تسوا كن وما وا ولي قام رسول الله صلى الله عليه وسلم ذات يوم anábì dìde ńjọ́ kan yóò ká ti bẹ̀ náà ó bá àwọn èèyàn sọ̀rọ̀ fàkọ́ọ̀lá yá ayú anas ó ní mo pé ẹ̀yin ọmọ nìyàn ìnàlá àtàkàbà ìsìnàlá àtàkàbà ní khalila ọlọ́rọ̀ mú èmi náà láàyò ẹja ọdọ́ ọlọ́rọ̀ mú èmi náà ní ààyò kama àtàkàbà Ibrahima khalila gẹ́gẹ́ bó ṣe mú Ibrahima ní ààyò ibi táà ń bọ̀ ń bẹ̀ mí wípé adẹ́wípé ọ́ọ̀bì fásitì all the hobbies tàbí tí àwọn ìbìláìmù pàṣù ànábì ìjọpọ̀ náà through, rẹ̀ ó àmẹ́sì fáwọn èèyàn pé ọba tó mú ibrahim láàyè ó sì mẹ́nu náà láàyè ló ṣe mú ibrahim láàyè wà kọ́ láti àákẹ́rẹ́ fún tòmátì ó wá ní ayú anas ó ní ẹ̀yìn ọmọ ènìyàn lọ́wọ́ bá wọn lọ́wọ́ kún tó mú tẹ́lifà mi ní àárín áfíríkà ní ìlà ká sọ pọ́nmọ́ ọba ní kí mú ààyè kan lórí ilẹ̀ lọ́dọ̀ yìí ni látàkàtú àdàbẹ́kiri khalila. Abubakar ni ìbámú láyò torí pé tábálá ni tó sacrifice life rẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ dúkìá rẹ̀ gbogbo tó ní mẹ́sì kò tẹ́lú ṣáájú Abubakar ti dìkọ́ bí ọlọ́wọ́ àyè ó ní walakin sahibukum khalilullah ọ̀rẹ́ yín ẹni tó bá yín sọ̀rọ̀ yẹn ayò ọlọ́run ni kì í ṣe òtẹ́lẹ̀ khalil ààyò èèyàn ní débẹ̀ àyíká tó ga ni ìpapá tó ga ni ipò tó jẹ́ ìpá tó wà bẹ̀ wọ́n ga pọ̀ tẹ́ ìgbàgbé ni afẹ́rọ amsaudan rọ́bì ọlọ́wọ́ ẹni lọ́pàá kọ́dìmọ̀ mọ́ àdìwúdú lè nàbì nígbà tí àfáwọn saudan gbogbo mi àlùwàlá fún nàbì lóru tágbàgbé gbogbo mi àlọ́ àpàdánù lóru amẹ́nuwá rẹ̀ pé kàwùbán ọ̀ tí sùn kí ló dé kí ló gbé ẹni dé lásìkò yìí ó lè rìn sí ọlọ́run mo fẹ́ kí n lè fi àwọn àlọ́ àlá fún ẹni ṣàgbọ́n sáà nínú kàwùbán ó ní ya kàwùbán mẹ́ta torí fẹ́ẹ̀tì náà torí béèrè kí ló ń fẹ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn kí lànà dé kàwùbán ó ní ya Rasulullah inni mọ̀rọ̀ mo kàn fẹ́ Allahu akbar, Allahu akbar. Anájúwà rọ̀ pé àwà bẹ̀rẹ̀ zálí dé òbèrè mi, ó ní òbèrè mi, àníbọ̀fẹ́ ti wà pẹ̀lú rẹ̀ láti jẹ́mà kí ló gbé mi lọ bí ásẹ́rì yẹn ànábì bẹ́ kó tọrọ nǹkan mi ìjà ipò tó ń tọrọ ipò tó ga mi àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ Ibrahim kàní kí ló ti ṣe láyé tó fẹ́ dépò yẹn ó ní mi ò fẹ́ nǹkan mi àti kílẹ̀mọ̀tà ànábì sọ fún ànábì ni àìní àlà lẹ́kùn tẹ̀lé kẹfẹ́ òṣèlú tó bá tiẹ̀ fẹ́ súnmọ́ pò yẹn tó fẹ́ wọbẹ̀ máa rárá rẹ lọ́wọ́ tàbí ràn mí lọ́wọ́ lọ́wọ́ àbúrò àti ìṣèkùn ẹ pẹ̀lú kó wọ́n mọ́ bàbàrà ipò táwọn ànábì ọlọ́run wà níjọ́wọ́ níjọ́ kìyàmọ́ ọlọ́run Ibrahim inna Allah àtàkàbà Ibrahim hàbìlá ọba adẹ́rẹ́ ṣàdédé mú Ibrahim láyò ẹjá máa kàn sí mọ́ ẹ̀ àwọn olùmọ́ni mọ́tàkàbà wọ́n Ibrahim hàlìlá ọba aláwọ̀ tí mú Ibrahim láyò gbogbo wa làwọn ẹ̀fẹ́ ẹjọ́ rẹ̀ ọlọ́run ọba ní ọlọ́run yàwọn yóò náwọ́ kì í ṣe lẹ́yìn tàbí gbùgbọ́n adẹ́yíṣẹ́ iṣẹ́ ni wọ́n ṣe bẹ́rẹ̀ ṣe ìyẹn lè dọ̀dá ilé iṣẹ́ láì jẹ́ pé pass through àwọn a lot of exercise a lot of test adẹ́pẹ́ Ibrahim alayhi salam kò sàdédé di ayọ̀ ọlọ́run until tó pass a lot of things ìyẹn làwọn òfẹ́ farakín lónìí ìyẹn làwọn òfẹ́ farakín lónìí sábà wo àwọn tí wọn ò tiẹ̀ tó kàlí ẹlọ́wọ́ tó farakín àwọn olùmọ̀tò ṣe kàn mẹ́gbà fòkòtò ọ̀nà Yakub alayhi salam Yusuf kí ni duration time time láti Yakub tó fi Yusuf tó tó pàdé rẹ̀ more than thirty years more than thirty years èyí túmọ̀ yìí pé tó bá jẹ́ yìí pé Yakub ó lè lóòsì Ibrahim ó lè lóòsì Yusuf for thirty years kò lọ tèrè sínú most of the time tá a máa rẹ́ bá ń padà wá ó bẹ̀rẹ̀ mọ́ sọ fún ẹ pé wọ̀lọ́wù ni mùsàánú aláàbà àtẹ̀sùfù máa ṣe sùúrù ọlọ́ọ̀bà aláàánú mo nígbàgbọ́ ó ní mo wọ́n lọ́rùn lọ́wọ́ lórí ìjẹ́sọ̀ yìí

mọ́tòrí jíjẹ mọ́tòrí ẹbí kèfèrí mọ́tòrí jíjẹ mọ́tòrí ẹbí mushrik mọ́tòrí pọ́lọ́ ti fọ ẹlọ́mọ mọ́tòrí àrẹ ẹlẹ́bọ mọ́tòrí pé àlàáfíà ó ń dáwò lórí ẹ̀ mọ́kànjá lọ́ba tó dẹ̀ torí pé àtọ́ ṣáájú tí wọ́n di àyè rẹ̀ kò sí kankan tí wọ́n pàṣù gbogbo ìwọ́n tẹ̀ bá pàṣù pàṣù mà tákàbà wọ́ọ̀wọ̀ Ibrahim àkàlìlá ọba adébọ̀ mú Ibrahim lálùwẹ̀ rẹ̀ ìkí àtọ̀lọ́wọ́ kó máa dá ìlà ìdáná sẹ́lẹ̀mẹ̀ mẹ́tàwùlẹ̀ mẹ́rọ̀ ọ̀yá ọtí pé mo fẹ́ mú ọ láàyò Ibrahim ó ju ọtí náà ó sì gbọdọ̀ sá ó yá ó sì mọ̀ pé wọ́n dáná jọ ó rọrùn fún níjọ́ náà kó sọ yíká ah, ẹ̀rọ kìíní ìjọ wa fẹ́ lé ah, ọlọ́run lé lẹ́sìn rẹ̀ o onímọ̀gbẹ́sìn rẹ̀ ga kìíní kankankan já gbé báyìí màmá Ibrahim ó tẹ́kìrì kò sá sẹ́lá bàbá sá ó fẹ̀mí ara rẹ̀ lẹ́lẹ̀ tó tẹ́yìn náà ẹ̀jẹ̀ òun síbẹ̀ títí tó fi gbà níjọ́ tí wọ́n sọ wọ́n àná sí nínú ìlú فسمينا فتى يذكره يقال له إبراهيم هاتوا على أهل الناس لعلهم ala ahụ الضوء مقرئ كان على إبراهيم بيت omi ṣe bá ìtẹ̀lá tó bá ní kò sí wọ́n àjòyìn náà ni Ibrahim bàbá rẹ̀ lé kó àgbàgbé o mẹ́rin bàbá rẹ̀ ìsọ pé torí màmí ni ọmọ ni ọmọ ni torí ọmọ làáfi ṣiṣẹ́ torí ọmọ làwọn èèyàn dológun owó ọmọ ni ọmọ ni torí ọlàwọn èèyàn di báńdíìtì àwọn èèyàn wá kù lẹ́ẹ̀mí àwọn èèyàn torí owó torí owó ẹgbẹ́ púpọ̀ ni wọ́n ti náwó ẹ̀ tó láyé yìí náà tó bá wọn náà fẹ́ kí ní ó tẹ̀lẹ̀ sí adéyí pé a gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bí muslim gẹ́gẹ́ bí mumin olùgbàgbọ́ òdodo làbújá lánàá ànúṣẹ́lẹ̀ àǹfùsànà ní àwọn àmì ọ̀lá

mẹ́jàjá kan bìí kí ọlọ́run wọ́n tí tó bá bẹ́rẹ̀ olè ṣe ọ́rìnrún àlàkùn lè ṣe ẹja dúró tuntun tó bá ti ń lòótọ́ làwọn náà bá fẹ́ sọdún Ibrahima tó bá ti ń lòótọ́ làwọn náà fẹ́ sọdún ànẹ́bíwá Muhammad kí àtọ̀lọ́ ọlọ́run níjọ́ tí ànẹ́bí Ibrahim alayhi salam níjọ́ tí ó pọ̀ ọmọ rẹ̀ Ismail ti bá mọ́ tó sọ fún ní ṣúwàtú sọ̀fàdì bó ló ṣe wí ó ní ìyá àdùn náà ìyá eré ọmọ ni inni ara filmẹ̀nẹ́ ni adìyẹ azrahut mo rí lójú rẹ̀ mo lálàá báyìí tó mò ń dú ọ kí lọ máa ń sọ ó ní yá àdáṣì kò sọ pé <laughs> ẹ sọ́ra ní àrú àlákàlá ẹ lọ tó ń yín fún o. Pọ̀pọ̀ bẹ́ẹ̀ pọ̀pọ̀ ìkó sọ bẹ́ẹ̀ àdúgbọ́lẹ̀ mi mọ àjẹ́ ọmọ tó bẹ̀ fọ́ ọmọ tá a tẹ̀sìn rè ọlọ́run àmọ́ amátàdínwó gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu lára wa. Ẹgbẹ́ ọ̀sán máa yàtọ̀ ó ní yá àdáṣì ìrẹ́ bàbá mi kí ló rí ìfàá màdùn náà. Ntí wọ́n pa yín látẹ̀ ẹ̀ lọ sí. Ẹgbẹ́ náà wọ́n kò yẹ kí ó ti ẹ̀kọ́ sọ pé àwọn rẹ̀ ní kíní kankan ó ní rárá bàbá ìwọ ti tọrọ pa ẹlọ́sẹ̀ ẹlẹ́kẹta rẹ̀ ó la ìyẹ̀ tẹ́kìlọ wọ́ọ̀rì bọ̀ ìmọ̀ àdìlá sẹ́lá bọ̀dọ̀ lọ wù èdè ìfààjì nínú ẹni ó lè sàlejò jù láyé Ibrahim ni nínú ẹni ó lè sàlejò jù láyé ó sàlejò títí ó tún ṣe fún àmàláìkà ń <laughs> bò rí pé à ah, mo mọ̀ sàlejò gbá ló bá jẹ́ ah, Ibrahim mọ̀ dára ẹ̀ láàmú jẹ́ àti mú afẹ́ fún ọ ní ìfẹ́ sí ìmọ̀ni ẹ̀yà tí gbogbo ara lè ti farada yẹn ó gbọ́wọ́ èmi àtẹ̀yìn kámọ̀ ìpè ayé tá a wà yìí ọba abẹ́dà ó fẹ́ bẹ̀ wá tó ti yé alìsìlámìm الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه adáwọ́pọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí atọrọ àlékún ìkẹ́ àlékún jẹ́pà nábúwa Muhammad àwọn ará lè rẹ̀ àwọn sàhábà àti gbogbo olùtẹ̀lú jípọ̀ ọ̀nà rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kọmọ́ta yọrí sí wa níbi tí ọba adẹ́dà nífẹ̀ẹ́ sí Ibrahim pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ challenges ìpinnu níjà eléyìí táwa sọ bí tutọ́ pàlẹ́tìn tutọ́ lẹ́mìí bá àṣẹ̀sìn ẹ̀dà ẹ̀dá náà ìpè kò bá kẹ̀kẹ́kẹ́rẹ́ dúró kókó ti fún ọba adájọ́ ó lè ká ó kọ́ sí bàbá àgbàgbọ́ lódodo ni bàbá bàbá tó ọ̀tí rẹ̀ ni ọba adájọ́ mú anẹ́díwá Muhammad ó mú un yẹn abẹ máwọn náà dépò tó ga títí tọ́ba rẹ̀ sọ wípé wà mí yẹ́rù gbàgbọ́ amílẹ̀tà ìbọ̀rọ̀ yìí gbogbo wọ́n ló gbọ́dọ̀ Ibrahim gbọ́dọ̀ Ibrahim kọ́ ló ń sọ gbogbo ẹni bá gúrí kú òlójú ọ̀nà tágbẹ́bù ti wá sí làkọ́dí làkọ́dí làkọ́dí wà máa ń yẹ́gbàbá ń lọ ẹ̀bọ̀rọ̀ yìí ńlá àmì ìṣẹ́sì àlẹ́sà àyà àtẹ́ni bá fẹ́ wúwo mùgọ̀ tó fọ́ mùgọ̀ ló rẹ̀ wọ́n làkọ́dí sọ̀fà yìí náà ó fi dúnìyà aláàyè àti sa Ibrahim àtàláyè láyè wà iná òfin àkírá láti lọ sọ̀rọ̀ wọ́n bá ti Ibrahim bá tún dálì kí á mọ́ lọ atọ́ àtàmẹ́bí wa wọ́n máa bẹ́ẹ̀ ní àwọn ènìyàn tó ga ìkọ́ọ̀là láhùn ìgbàwó lóbi bẹ́ẹ̀ ìkọ́ọ̀là láhùn ní jọpọ̀ bá dẹ́ta sọ pé aslim ah, Ibrahim jùpájú sẹ́lẹ̀ẹ́lẹ̀ ìdọ́gbà tó fẹ́ jẹ́ mùsùlùmí níjọ́wó we are not there anything lè máa ṣẹlẹ̀ sẹ́sìn lágbègbè wa láwùjọ wa ó kàn mí ní kálukú sọ wọ́n kàn mí èmi nọ́ọ̀sì nọ́ọ̀sì mẹ́rin mẹ́rin áàdì áàdì èmi ẹ̀mí mi dúkìá mi ara lẹ́nu máa ń pariwo ẹ̀wọ̀n tó kojú Islam ẹwọ tó ń fojú islam rí lo káàkiri wa adẹ́lájúlẹ̀ àdáwò kálukú náà ma láti jọ ọdún ọwọ́ pátá wọ́n rìn kiri oya kálukú dẹ̀ wò báyìí lọ́tàn àì àwa ò tí ì di ẹran wa tán àì tí ì parí ẹran wa káàrí táwọn òun tẹ̀lé lórí àmì sí. àpàtúwò ara rí kí ló dé ẹwà rẹ̀jà àwọn ẹgbẹ́ ṣe wàhálà wà látọ̀nà tó tì báwọn fẹ́ wá sọdún àti wọ́n fẹ́ sọ ẹwọn ọdún mu sí ni ìjọba rẹ̀ fẹ́ di mùsùlùmí èèyàn lé bí Islam títí tó fi bí ìfẹ́ ẹnu rẹ̀ báwo ni wọ́n ṣe máa ń bí ìfẹ́ ẹnu rẹ̀ èèyàn ní pé ń tẹ́ ní ìní tó fẹ́ tó tako tọ́lọ̀ mi ò ní fún un. Háàbà wà Mùsùlùmí, ó ń lẹ́ni tó ju pájú tẹ́lẹ̀. Wọ́n bá aláàbò sọ pé Aslim Ibrahim Aníjú pájú tẹ́lẹ̀ kí ló rí? Àkìyàmùtú ní Rabbil Alamin. Ọlọ́run gbogbo tí ó bá tapà tẹ́lẹ̀ ni ò ní gbà, mo ju pájú tẹ́lẹ̀ fún tiẹ̀ ni bẹ́ẹ̀ ọba sọ́dún wẹ́rẹ́ tí wọ́n sọ́dún òdùnnú ọba adẹ́dà ó tẹ̀wọ́ bá ẹja àmọ̀ tó rẹrú bẹ́ẹ̀ yóò di padà tẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ rí sọ̀rọ̀ ẹja ní kókó mẹ́ta nú àwọn ọ̀rọ̀ tá a sọ yìí. alákọ̀ọ́kọ́ òun náà ní alifasilimu mutlaki awamirila kéèyàn tó jẹ́ mùsùlùmí òdodo ó tó dẹ́ni tí ó pẹran léra èèyàn gbọdọ̀ dẹ́ni àtàwátà ti pẹran ó gbọdọ̀ dẹ́ni tí ó ju pàdùsọ̀rọ̀ rẹ̀ sẹ́ni ẹ̀yàn

kájú gbájú tẹ́lẹ̀ fọ́ ọba dẹ́dà à ń ṣe ìyàwó à ń ṣe kọmọ kákàlẹ́ ta ni àṣẹ ọba dẹ́dà gbogbo gbọ́dọ̀ máa ṣe kájú náà sí ẹlẹ́ẹ̀kejì àlùfẹ́bá wọ́tẹ́ẹ̀dẹ̀ ẹ̀yà gbogbo wa là ń pariwo nàìjíríà insecurity àmì <laughs> ọba bíi kéèkì rẹ until one part of us all a set of people among us are ready to sacrifice their life torí pé àlùjọ̀nù kọ́ ní pa wá o. Òtẹ́ni tó ń kidnap wa o, àwọn orí àwọn tá a jọ gbé náà People are to sacrifice their life. Other people to leave Àwọn ẹ̀kan ṣe bẹ́ẹ̀ lánàá làwọn fi ń gbáyé. Ó ṣe lè jápá gbẹ̀fẹ̀ oró náà ní oṣù máa gbàyàn bọ́bọ́ jẹ́. Ṣé ẹ fẹ́ sọ pé gbogbo tí lẹ̀ wà máa ní? Adébótó rí pé àwọn ọmọ wa ààrẹ wọn. I to sacrifice sacrifice your life. Ayé rẹ̀ ìfilẹ̀ lẹ̀ fún tọba dẹ́dà. Ìwọ يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تلقى تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل you have to fight in the cause of Allah with your soul and your money gbogbo tani ìyẹn náà ti wà ní ọlọ́run ẹjẹ́ kọ́ ọmọ wa pé no you need to you must Ibrahim àti Ismail àwọn náà sacrifice life wọn ni wọn ò mọ̀ pé mẹ́tẹ̀ẹ́rì wọn pé àfọlọ́wọ́ pa gbòòrò kò ẹwọ lónìí èèyàn kan ò ní gba ẹwọ ní ọdún tẹ́tí ń pa ẹran ọdún léyà tí ti sáré kí á mọ̀ òdòdó ní ibrahim àti ismail ọmọ ẹgbàá aládàá lórí àtàkùn wa muhammed èké àtọ̀lọ́lọ́ kó máa bá eléyìí tó parí rẹ̀ aliyekin alẹ́bíláyà àtẹ̀rí àṣẹ sátẹ́nìtì àmọ̀dájú èrè islam àti lámọ̀dájú ní ọlọ́run rẹ̀ wàlúwà nínú ẹ̀kọ́ àmọ̀dájú gbọ́dọ̀ wà fún wa nígbà owó yìí ó lè wọ́n ni àmọ́ ti bá bọ́rọ̀ sòwò pé òní ṣe ìyá ọ̀rọ̀ ní ọ̀bàdájú nípa ọlọ́run bẹ́ẹ̀ pàwọ́ bẹ́ẹ̀ ìsìláàmù lónìí kù sísà tẹ́lẹ̀ tìǹbù tẹ̀lé ayé wa náà àwọn obìnrin wa àwọn wa ṣẹṣẹ ni ẹ jẹ́ káwọn obìnrin wa mọ̀ wípé ọlá ti ń bẹ lónìí fún àásọ̀kò léyà àpẹ̀rẹ̀ léyà àjì ìyá nínú ẹ̀ torí pé ó ní yẹ kí ọmọdájú ọba tó bá wa níjọ́ tọkọ rẹ̀ ti mẹ́ka níbi tí ò níbi tí ò ọkọ rẹ̀ wọ́n ń

ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa wọ́n gbọ́dọ̀ lámàdájú kọ́nà tá a bá ń ṣe nǹkan tí ò bá yé wọn wọ́n gbọ́dọ̀ tẹ̀lé wa nítorí tọ́lọ́ gbogbo ẹni tí ó jèrè ọmọ ní bàbá ìyàwó ọgbọ̀dọ̀ lámàdájú náà lọ pé ẹsẹ̀ ọmọ ẹlẹ́rẹ̀ tó ìní ṣe ibi tí bàbá rẹ̀ ní lọ ẹjọ́ máa lọ báyìí ṣàṣeyọrí ni ẹ̀ nínú ẹ̀kọ́ kẹta onáàgbé ní àyẹ̀kí ní ìlà láti gbọ́dọ̀ lọ́wọ́ àyẹ̀kí tẹ́yẹ̀ bá ń ṣe Islam tó tẹ̀lé tọ́lọ́ tó ní bàbá tó ń ṣe lè méjì kí láfẹ́ mú náà ó lójú méjì pé ẹ̀ ẹ̀wọ̀ kékeré ọmọ ọmọkùnrin tó èyẹ máa ń múra sí rẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ra rẹ̀ nì lọ́pọ̀ táwọn afọ́ àwọn olówó ní ẹgbẹ́ tó dùn ọ̀pọ̀ agbẹ́rẹ́ bá fà ké sagbẹ́rẹ́ nígbàwá yìí jẹ sínú lọ́dọ̀ tiẹ̀ kí ló dé yẹ kí ìmúwa ló fẹ́ bàjẹ́ o yẹ kí ìmúwa nígbà tí gbogbo ayé dúró ti Ibrahima Ibrahima ò ó ní gbogbo ẹni bá wúyà àdúrà sí ibrahim ọ̀wúndọ́ ọlọ́run máa tó kí ni ibrahim ọ̀wúyà rẹ̀ sẹ̀lẹ̀ ó ní àsìlè ọ̀wọ́rú wà ní ìmẹ̀lẹ̀ wà kí abẹ́ aláṣọwọ́ hàn wọn tààlà kún sàtọ́ wa alámọ̀tò lánàá bí wọn bá wọn sọ̀rọ̀ fana fi àmọ́ ìwọ̀n tẹ́bi àkàdá mẹ́nà sọ̀nsọ̀n náà lẹ́kọ̀ọ́ mi káàkiri kó mi